وعلى آله وأصحابه ومن والاه فأما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا لكم الدرس الحادي والعشرين في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك لأبي البزاق داود سيري ذي القرنين حفظه الله تعالى ورعاه خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم بولاية لاغوس نيجيريا أحداث السنة السادسة من البعثة إسلام حمزة بن عبد المطلب عم النبي صلى الله عليه وآله وسلم إن أبا جهل اعترض على رسول الله صلى الله عليه وآله وسلم عند الصفا فآذاه وشتمه ونال منه ما يكره من العيب لدينه فذكر ذلك لحمزة بن عبد المطلب فأقبل نحوه حتى إذا قام على رأسه رفع القوس فضربه بها ضربة شجه منها شجة منكرة وقامت رجال من قريش من بني مخزوم إلى حمزة لينصروا أبا جهل منه فقالوا ما نراك يا حمزة إلا قد صبوت قال حمزة ومن يمنعني وقد استبان لي منه ما أشهد أنه رسول الله صلى الله عليه وآله وسلم وأن الذي يقول حقا فوالله لا أنزع فامنعوني إن كنتم صادقين نعم ibi tí a ti máa gbé ìdánilẹ́kọ̀ọ́ ti tẹ̀ ní nínú صحيح السيرة النبوية بين يديك ìtí à ń gbé ìtumọ̀ rẹ̀ yẹ̀wò àwọn ìṣẹ̀lẹ̀ sí tó ṣẹlẹ̀ ní asánàtú asàdísà minalbe ẹ̀ka ọdún kẹfà sígbà tí ọlọ́run bá gbé àníbà Muhammad sallallahu alaihi wasallam tó gbé dìde èyí tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó kà fún olóríire nínú ẹbí ànábì Muhammad sallallahu alaihi wasallam tóun àti bàbá ànábì Muhammad sí jọ ọjọ́mọ̀ ya tàmà sí ọ̀nkù rẹ̀ pàtàkì ní Hamza Hamzatu bin Abdul Muttalib kọlọ̀bà Allah subhanahu wa ta'ala kó bá wa kẹ́ ọjọ́ ń kú fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ó lè jẹ́ni tí wọ́n ti bí nìkan bí tó lé ní 50 years sígbà tá níbi fi ṣe jírọ́ kọlọ̀bà kọjọ kí ó bá wa kẹ́ Hamza náà wọ́n ní ìsìláàmù ẹ̀ òun la fẹ́ gbéyẹ̀wò lẹ́nìí Abu Jahal ẹjọ́ ẹ pé ọjọ́ ẹni tí ó fìtínà àwọn sàhábà jù nínú umma yìí gẹ́gẹ́ ọ̀kan náà àwọn asọ̀tán ṣe sọ wípé tí gbogbo ìdá àtàkùlò qawmin بأفجارهم وأعطينا بأبي جهل فغلبهم ẹni tí gbogbo òǹkàlùkù bá ń kó ẹni tó jẹ́ lérí burúkú ẹni tó ya wèrè jùlọ nínú gbogbo àwọn tó ti lọ nínú àwọn ìjọ kọ̀ọ̀kan ó ní ìjọ àníbà Muhammad sallallahu alaihi wasallam Abu Jahl làwọ́ fà yóò dẹ̀ tó borí wọn náà Abu òun nínú àwọn tó ṣe sábà bíi tí Hamza fi gba Islam nìyẹn wọ́n ló lọ bá níbà Muhammad sallallahu alaihi wasallam ní sọ̀fà ó ṣe ní sùtà gan gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú albidaya tó wà nahaya lè Ibn Kathir ó sà níbi ní sùtà ó tún bú gbogbo nǹkan tó kàn kọ́ nínú àwọn oríṣiríṣi fẹ́sẹ̀ àníbà Muhammad Abuja lè ṣe níbi tí ó pọ̀ dé wọ́n lọ sọ fún Hamza ibẹ̀ tí àbújáàlì ṣe ní hamza náà dìde ọba lọ sí ọ̀kankan àbújáàlì òun náà bá dìde dúró lórí ẹ̀ ó na kíní ọrùn ọfà ó na sókè ó fi lù wọ́n ní lùlù tó le gan ó dáhùn náà lọ́gbẹ́ àwọn èèyàn bá dìde wà ọmọ ti rìjáàlùm min Qurayshin min Bani Makhzumin ila Hamza àwọn apá kan náà àwọn èèyàn wọ́n dìde nínú abani hussein makhzumi nínú àwọn Quraysh láti lè ran Abu Jahl lọ́wọ́ kí ló dé tọ́mọ̀ fìyà jẹ Abu Jahl nítorí pé ó ṣe nǹkan ó ṣe sùtáfà níbi fàkọ́ọ̀lù gẹ́gẹ́ a sọ fún ni pé torí òun ètí kéde kó ń gba Islam àmọ́kàn bìjà níbi ó ti bìjà níbi lásán wọ́n tẹ̀ nǹkan kan lára ànábì tó fẹ́ gbà ni kò lè gba nǹkan kan tó ju islam náà lọ wọ́n ní mọ́nà rọ́ ka ya hamza illa qad sabaut ààrí ìrẹ̀ hamza sí nǹkan kan tó ju pé ó ti gbẹ̀sìn lọ́wọ́ mọ́mọ́ lọ qala hamza hamza sọ pé wà má yamna'ni òkè tí n bá gbà talẹ́ ní fẹ́ kọ̀ fún mi tí ó sọ pé kí n má gbà á àbí kí má ṣe islam yẹn wà kọ̀dí sàbánà lè mínihú má aṣàdù annahu rasulullah ó kílẹ̀ sí mi ó hàn sí mi látọ̀dọ̀ rẹ̀ wípé dájájá níbà muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ni wà á nà lẹ́bi yakulu haqqun nítorí sọ òdodo ni fawallahi la anza'u famna'uni famna'uni in kuntum sadiqin ó ní mi ò ní sílẹ̀ mi ò dẹ̀ ní yọwọ́ ọ̀yá ẹ wá kọ fún mi ẹ wá kọ dí mi tó bá lọ jọ pé lódodo ni a kàn fẹ́ fi ìjákin Hamza a kàn fẹ́ fi hàn níbí báyìí ìgbé ńgbà tó gba Islam ó gba Islam yìí lẹ́ni tó dó tó dẹ̀ jọ pé ó ń dáàbò ìjọmọlúàbí àti ẹ̀sìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú tí ó yẹ kí àwa náà máa ṣe òun náà ní eléyìí ká dúró ti ẹ̀sìn ká dẹ̀ dúró ti ìjọmọlúàbí àwọn tí wọ́n gbẹ́sìn yẹn wá bẹ̀rẹ̀ lórí àníbà Muhammad sallallahu alaihi wasallam ẹni bá fẹ́ ta àtakò àlà sí ìjọmọlúàbí ẹ̀ ká má gbà fún wọn lẹ́la ń sọ ábá níbà Muhammad sallallahu alaihi wasallam kò lóhùn ọ̀dọ́ gbogbo onídédé dáàbòbò wọn a máa ṣe ìdáàbòbò ìjọmọlúàbí wọn àtẹ̀sìn wọn eléyìí nínú nǹkan tí ó yẹ àwa mùsùlùmí náà ni bákan náà Hamza ni a tún padà mú ìtàn rẹ̀ wá lẹ́kùnrẹ́rẹ́ nígbà tá a bá dé Ghazwatul Uhud níbi tí Hamza tọ́lọ́mù bàbá sùn àtàrà ti ní títàn débà a máa ṣe àlàyé lórí ìtàn ìgbésí ayé Hamza àtàwọn nǹkan tá a tún kọ́ nínú ìgbésí ayé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ wallahu إسلام عمر بن الخطاب رضي الله عنه عن ابن عمر أن رسول الله صلى الله عليه وآله وسلم قال داعيا ربه اللهم أعز الإسلام بأهب هذين الرجلين إليك بأبي جهل أو بعمر بن الخطاب قال فكان أحبهما إليه عمر فاستجاب الله له فأسلم عمر بن الخطاب لنسمع لنسمع ابنه مذكرا إسلام أبيه لما أسلم عمر اجتمع الناس عند داره وقالوا صبا عمر وأنا غلام فوق ظهر بيتي فجاء رجل عليه قباء من ديباج فقال قد صبى عمر فما ذاك فأنا له جار فرأيت الناس تصدعوا عنه فقلت من هذا قالوا العاص بن وائل أخرجه البخاري قال ابن مسعود ما زلنا أعزة منذ أسلم عمر أخرجه البخاري ní ọdún ẹlẹ́kẹfà sígbà tí ọlọ́run bàlá tó gbé ànábì Muhammad sallallahu alaihi wasallam dìde òun ni sọ̀hábí yọ̀njẹ̀lẹ́ sọ̀hábà pàtàkì ni khalifatu athani bada wafati nabi sallallahu alaihi wasallam Umar bin Khattab khalifa ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn kú ànábì Muhammad sallallahu alaihi wasallam òun ni Umar bin Khattab radiyallahu anhu kọ́lọ̀ bá kọ́ bá yọnu sí akínni ọkọjá káyọ̀sẹ̀ máa mú ìtàn rẹ̀ wá lẹ́yọ kọ̀ọ̀kan ẹni tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ti mọ̀ ni àmọ́ ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ń bọ̀ wá lórí òun náà nítorí àkókò tí àròjọmọ́ ń solókùn lénìí a kàn sọ bó ló ṣe gbà slam inshallah ta'ala ẹnìkan ní táwọn ìjọ rẹ̀ lẹ́nu tí tá fi parí ta nígbà muhammad sallallahu alayhi wa sallam bákan náà lẹ́yìn kó àníbà muhammad sallallahu alayhi wa sallam lọ́run tó fi ṣe ribiribi méje yàyà mẹ́fà bó ló ṣe gbà slam ẹjẹ́ á gbọ́ Ah, abdullahi bin umar ó ní dárájà níbà muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ tí mẹ́nu sọ Bukhari abdullahi bin umar ní sọ̀hábà tó gba hadith yẹn wá látọ̀dọ̀ níbà muhammad sallallahu alaihi wa sallam qal ó ní pé òjíṣẹ́ ọlọ́run ọba dádájú òjíṣẹ́ ọlọ́run ọba anna rasulullah sallallahu alaihi wa sallam qal da'iya rabba olójíṣẹ́ اللهم أعز الإسلام بأحب هذين الرجلين إليك ó ní mo bẹ̀wọ̀ ọlọ́run ànábì ní sọ báwọn ànábì Muhammad sallallahu alaihi wasallam ìgbà tí wàhálà yìí pọ̀ ìgbà tí fìtínà yìí pọ̀ láti lè bẹ̀ ọlọ́run ọba kó tiẹ̀ mú àwọn kan tí ó jẹ́ kan fún Islam tẹ́ ẹ kí wọ́n mọ̀ wò ó mọ́ Islam la tí ẹ bá wà nínú ìlú wọ́n lè máa rìgáìdì wọn tí a bá wà níta wọ́n lè máa rìgáìdì wọn pé ah, àwọn mùsùlùmí wọn dọ́dọ̀ wọn o wọ́n ní bàbá àgbẹ̀jọ́ o lágbájá ń bẹ lọ́dọ̀ wọn nínú àwọn tó káńkà níjọ́ náà lọ́hùn nínú wọn ni Umar ibn Khattab wà nínú àwọn kẹfìrí lọ́wọ́ àgbà náà lọ́hùn nínú àwọn tó káńkà òun náà ni Abu Jahl Amr ibn Hisham nínú àwọn tó káńkà àwọn nìyẹn ó wá kó tẹ̀ fẹ́ nìkan pọ́n mi kó fẹ̀kan pọ́n ìsìláàmù lẹ́nu àwọn méjì tí wọ́n kàǹkà yìí tí wọ́n ò ṣe kò lójú yìí ọwọ́ ní tèrè olúwa mi ò allahumma izzali ìsìláàmù bí ahabi àbẹ́ni rọ̀jẹ̀lẹ̀ ìsìlẹ̀ òye ọlọ́run bẹ́sẹ̀ àrùn ìsìláàmù yìí lọ́wọ́ pẹ̀lú ẹni tó bá lọ nínú àwọn ọkùnrin méjì yìí abu ni umar bin ẹni ọba nífẹ̀ẹ́ sí jù lọ́nà àwọn méjèèjì mọ́sà fi pọ́n ìsìláàmù yìí fi ràn ìsìláàmù yìí lọ́wọ́ Allahu Akbar kọ́lọ́ọ̀bá kọ́ba kẹ́ Umar ibn Khattab ọlọ́ọ̀bá ó wá sa Umar ibn Khattab fàkánà habbahuma ilayhi Umar ó wá lọ jásí pé Umar lọ́lọ́ọ̀bá nífẹ̀ẹ́ sí jù lọ́nà àwọn méjèèjì alhamdulillah radiyallahu anhu àrùrọ̀ kọ́lọ́ọ̀bá kọjọ kí ó bá yọrọ sí Umar ibn Khattab fastajaba Allahu lahu fa aslama Umar ibn Khattab bí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala fi jẹ́ pé wọn nìyẹn Umar ibn Khattab ọba gba Islam ìyẹn náà ni ọmọ rẹ̀ ìyún Abdullahi ibn Umar àánú àwọn àgbààfà náà àwọn sàhábà inú àwọn tí wọ́n jẹ́ pé inú àwọn ẹ̀ min al-aktharina li riwayat al-hadith inú àwọn tó pọ̀jù náà tó gba àdìsí wa Abdullahi ibn Umar jẹ́ kan nínú àwọn fuqaha'u sahaba abdullahi jẹ́ kan abdullahi ibn umar radiyallahu anhu arda radiyallahu anhuma kọlọ́ba àtòwọn àti bàbẹ́ kọlọ́ba kọjọ kọba jọnu sí wọn wọ́n tún máa ń fi ìròyìn míì special ròyìn abdullahi ọmọ umar pé nínú àwọn tó yẹ pé wọ́n le láti ṣe tẹ̀tìríkì fún súnà níbà muhammad sallallahu alaihi wasallam ìkílódé tí a máa fi sọ àwọn lùgbòrò àbí torí condition kan tó ti wà ń gbà yẹn lápèjúwe ibi tí igi ti wó lu ojú ọ̀nà tí ànábi ti bend láti lè kọjá nítorí pé igi wà ń bẹ̀ ó dẹ̀ dìgbà tí wọ́n fẹ́ kọjá ń gbà míì kò sí igi bẹ́ẹ̀ ó dẹ̀ tún tẹ̀ gẹ́gẹ́ ànábi ṣe tẹ̀ mẹ́yẹn wọ́n ní gbogbo òṣìṣẹ́ ànábi Muhammad òun sì máa ń kó kọ́lọ́n bá kọ́jọ́ kọ́ bá wa kẹ́ wọn kọ́lọ́n jẹ́ àwa náà jọ wọn kọ́lẹ́ gbà níjọsìn fún wa Abdullahi bin Umar radiyallahu anhu ó wá ń sọ bí bàbá rẹ̀ ṣe gbà islam ó ní pé lamma aslama umar nígbà tí umar bin khattab tó gbà islam ìjọba anáṣọ ìdádàríhì ó láwọn ẹgbà wa kan tó pọ̀ ta níbi mọ́ ya lọ síbẹ̀ tí wọ́n ti ń ṣàlàyé islam umar ìyẹn lẹ àwọn tó lálàáfíà lélẹ́yìn ó wà nínú sọ́yìn lọ́bọ̀kọ́rì ìgbà tí umar bin khattab tó gbà islam àwọn èèyàn bá kójọ wọn lọ pé sílé rẹ̀ torí èèyàn ńlá ni gbogbo wọn náà tó ń wo rẹ̀ ní èèyàn ńlá lémi islam pàtàkì jọ lọ tó bá tún wọnú islam ó tún mọ níyì sí ni a ka ọ̀rọ̀ Umar ibn Khattab adẹ́kàṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó fi sọ bóun bí àwọn èèyàn ṣe ń wò kó pàtàkì nínú ìlú kò sí tó mọ́mọ́ pàtàkì dọ́jú èní wallahi islam ni ẹ wá wo Abu Jahl kódà táwọn akọ̀tàn ní ọba fẹ́ fi àkọlé tí wọ́n ní pé fìràáùnà fìràáùnà hábì ilé umma fìràáùn hábì ilé umma pété bá fẹ́ dákọ̀ fìràáùnà umma yìí àbújá ni wọ́n lọ mú wa nínú lákọ̀bù jẹ́ fẹ́ ń àbújá ni nìyẹn ilé náà ẹ wá wo ohun ẹ wo bó ṣe pàtàkì tó ẹ wo àwọn ribiribi tọ́lọ̀ tó ní kó lọ́n abẹ́lọ́ba kọba kẹrìmọ́rù fún kàpọ̀ akẹ́yẹn ni àwọn yẹn bá lọ péjọ sílé rẹ̀ wà kọ́ọ̀lù gbogbo wọn sọ pé sọ́ba umar sọ́ba umar umaru ti fẹ̀ sílẹ̀ umaru ti fẹ̀ sílẹ̀ wàá na gùlẹ́mùn káwọ́kọ̀ bá ó ní ọmọdé ọ̀dọ́mọdé lèmi èmi wà lókè ilé umaru abdullahi umaru nìyẹn àbíláàmà rẹ̀ ó ní ọmọdé lòún gbà yẹn ọ̀dọ́mọdé òun á wà lókèrè òun kàn wọ́n gbà yẹn kíkí ló ń ṣẹlẹ̀ fàjá rajulun alayhi qaba'un min diraj bẹ́ẹ̀ni kan ṣe dé ní aṣọ àwọ̀ lékè bí alkimba tí wọ́n mú ṣe láti bí àhárír ẹ̀ òun wọ̀ ọ̀kọ́ ẹ̀ òun náà bá sọ pé kọ̀dùsọ́bà ó máa kí nìyẹn kí ló jọ fẹ́ sílẹ̀ fàánà láwùjá kí ni kí ló ṣẹlẹ̀ gan ọ̀dà àmúdó fún kí ló ṣẹlẹ̀ wọ́n ni abdullahi mọ́rù wa sọ pé fàrọ̀ àìsùn náà sa tàṣọ́ dàrú àmì ó ní bó ń ṣe ráhùn yẹn tí wọ́n ń yà fún nìyẹn tí wọ́n ń yà fún nìyẹn wọ́n á pé fakultu manhada wọ́n á sọ pé ẹjọ́ ta ní ẹni táwọn èèyàn ń pọ́n lé wọ́n yà fún yìí wọ́n ni àlàáṣù bónúwáì áàsù bínú wáyé òun lẹ́yìn ó wá ń gbà yẹn abdullahi bin masoud radiyallahu anhu yẹ́bi tẹ́ mẹ́nu sọ̀rọ̀ Bukhari náà ó ní mazidna àìzẹ̀tẹ́n mọ́gbọ́ aslama umar ó ní ààyè ààbò akàndẹ̀ni àbíyí sí ni látijọ́ tí umar bin Khattab tó di islam ǹjẹ́ yìí umar ló ran islam ni àbí iyì islam lọ́rọ̀ Umar ibn Khattab iyì islam ni islam ẹ̀sìn yìí ní tẹ́lẹ̀ dínú la ẹ̀zà min rabbina bil ẹ̀zà ẹ̀sìn abíyì ní tó wá látọ̀dọ̀ ọba bíyì walillahi la izzatu jami'a ọlọ́run ọba ló ní gbogbo yìí walillahi la izza wa li rasulihi wal mu'minin ọlọ́run ọba ló níyì tí àwọn òjíṣẹ́ ni àwọn olùgbàgbọ́ òdodo ni ẹ̀rí ní táìmù tí Umar ibn Khattab ó padà gba Islam ó láwọn òye àwọn òbò àdúrà níbi ló gbà wípé kọ́ lọ́run ran Islam yìí lọ́wọ́ kó sọ ẹ̀sìn yìí di ẹ̀sìn abíyì ẹ̀ bí àhábì àdéhìn rọ̀jìlẹ́yìn ilé ìk yàbí Jahal àwọn obìnrin Umar ibn Khattab ànábì ló ṣàdúrà yẹn tó ó ti gba islam ọlọ́run á mú àdúrà yẹn ọlọ́run á mú tẹ sallallahu alaihi wasallam kọba kí ànábì muhammad sallallahu alaihi wasallam nígbà tí umar bin khattab tí ó wà ní khilafa tó wà ní orí àrólé fún ànábì muhammad sallallahu alaihi wasallam wọ́n wá bẹ́ lọ sí ilẹ̀ sham láti lọ sí sham àwọn akọ̀tán sọ pé wọ́n ń lọ sí bẹ́ẹ̀tì mẹ́sìdìs náà nígbà yẹn gẹ́gẹ́ bí tọ́ọ̀kù bọ̀nà ṣìhá gẹ́gẹ́ sí gbà asáàrù yẹn wá ó ní wà máa ná Abu Ubaida Abu Ubaida jàrá olóńbẹ lọ́dọ̀ wa ń gbà yẹn fa atawu ala makhaba ó láwọn adébi tí ẹ̀rọ fọ́ wà gbàtà adébi wà Umar ala naqatin lah Umaru dẹ̀ ń bẹ lórí rànkúnmí kan tó jẹ́ ti Umaru gbà ẹ̀ Umaru ibn Khattab radiyallahu anhu fanazala wa khala'a khuffay bẹ́ẹ̀ ló sọ̀kalẹ̀ ó dẹ̀ bọ́ kúfù rẹ̀ nǹkan bí sọ́ọ̀tì bàtà tó wọ̀ ọbọ̀ bó ṣe kó wá kó méjì wà bá àwùmọ̀ àlẹ́ àtẹ̀kẹ́ ọwọ́ kó síbi orí ìjìká rẹ̀ ó fi kọ́jìká ọwọ́ mú wàhákàdà bíi zina nìyà kàtì ó dẹ̀ fa rànkúmí ẹ̀ ó wá ń fa lọ nígbà tí wọ́n ti débi tẹ́rọ̀fọ́wà wọ́n ní fa kọ́ọ̀dọ̀ bẹ́ẹ̀ náà ló tún tẹ̀rì síbi omi ẹwù àwọn yẹn ṣe ń fèsì àwọn ilé koko nítorí ẹ̀sìn nítorí pé wọ́n tún fẹ́ gbẹ́sìn lọ bá àwọn míì mélòó nǹkan mélòó làwọn arí lẹ́yìn ẹni tó jẹ́ dídí olórí ìlú àwọn countries láyé lẹ́yìn níbẹ̀ lábẹ́ Umar ibn Khattab ní àsìkò tiẹ̀ tẹ́gbẹ́ àwọn country mi ń bẹ lẹ́yìn ẹ́ Umar ibn Khattab ọ̀yàn wálí gọ́vnà lọ síbẹ̀ ni rẹpẹtẹ nínú àwọn tí ó yíká Saudi Arabia lẹ́yìn ó ní wọ́n bá ń lọ ibẹ̀ náà ni ó tún tẹ́rì ó sàn àfihàn fún bẹ́ẹ̀ abúbẹ̀rẹ̀ àwọn sọ pé ìyá ní ọ̀rọ̀ mọ̀mìnì ibi tá a ti mọ̀ pé ó wà ní kìláfà ń gbà yẹn ó ní rẹ àmírùl mọ̀mìnì rẹ lórí àwọn mọ̀mìnì ẹ́ à ń tẹ́tà fún aláhàdà ìwọ lu tí ń ṣe báyìí mà yẹ sùúrù ni àna àhàlẹ̀ balad ìtàṣọ̀fúk ah, kò ní dùn mọ́ mi kọjọ pé àwọn aráàlú yóò wá rí ọwọ́ Umar ibn Khattab báyìí ẹ̀hìn Umar ibn Khattab báyìí pé ọwọ́ ọwọ́ aláwọ̀ yàfó záàgọ̀ ìrùk àbà òbéèjì jàdùrú na kẹ́lẹ́n lè ummati Muhammad sallallahu alaihi wasallam ah ó ní mọ́sọ̀ bá wọn àwọn bá tẹ̀ wá mi sọ kó tẹ̀jọ pé ẹni tó yàtọ̀ fún rẹ Abu Ubeda ló sọ ọ̀rọ̀ yìí ni àyìnbá kà kún pé ìdíyàjẹ fún umma yìí ni umar bin khattab ó wá sọ̀rọ̀ kan ó ní inna kunna adalla qawmin fa'azzana Allahu bil islam ó ní àwa a jẹ́ tó yẹ pé ìjọ yẹpẹrẹ ni wá ìjọ èèyàn yẹpẹrẹ ni wá èèyàn tí ò jámọ́ nǹkan kan ni wá àázànà lọ́wọ́ bìlì islam ọlọ́run ló wá fi wá ló yìí bá wa ó kó yìí bá wa ó sọ wá dẹni abiyì pẹ̀lú islam fàmáàmà nọ́pọ̀bọ̀lẹ̀ àìzà bẹ̀rọ ìrìmọ́ àázànà lọ́wọ́ bí àdálànà lọ́wọ́ ìpè gbogbo ìgbà tá a bá ti wá ń wá yìí síbi tó yàtọ̀ sí ń tọ́lọ́wọ́ bá lọ́sàn àtàlá fi gbé wa gan èyí ń islam ọlọ́run ó dẹ̀ jẹ pẹ̀rẹ̀ wa àbẹ̀lọ́ba Allah subhanahu wa ta'ala kọlọ́ba kó fáwa náà nípa dáadáa kó fún islam àgbogbo ẹni tọ́lọ̀ ti lò ń sáàbí dáadáa fún islam nínú wa kọlọ́ba Allah subhanahu wa ta'ala kọjọ jáde kó tún gbà níjọsìn fún kọlọ́ba Allah subhanahu gbogbo ìhà mùsùlùmí àti islam àti islam àtàwọn mùsùlùmí kọlọ́ba kọjọ jáde kó tún sàlékún yìí fún gbogbo wa kó máa náà gbó lórí اللهم عز الإسلام والمسلمين وذل الشرك والمشركين اللهم انظر عبادك الموحدين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين